pásítọ̀ yìí wà o. bàbá ẹ̀ ó gbàlejò okùn kókùn kò ṣubú yìí lójú. owó tó lọ gbà ní báǹkì òun ni àwa wá gbà. yéè. bàbá ẹ pa káǹtì yìí fún mi. ogun mi ń fẹ́ kí aláàtì. agbára ọ̀tá lára nǹkan sì kùnú wọn tá a fẹ́ ni pé ó jẹ́ yín bí irú àwọn àti rámọ́tà àbá àti ajára tó máa wá ní gbogbo ọjọ́ Jímọ̀ every Friday tá máa sílẹ̀kùn fún ọ tó máa gbó wọlé tó máa rúgbá irú nǹkan bẹ́ẹ̀ yẹn. táwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n ti ń tó gbé kiri yẹn sáwọn lè rò pé wọ́n lè ṣerú ayé táwọn lè ṣe pẹ̀lú. Oh, no, ṣé fún yín ni. no no no no o kàn vibrate ni ajá. ẹ gbà mí o èṣù ń jẹ ṣàwámà bóun náà fẹ́ máa fara wé èṣù tí ń bá wa ṣe competition club àwọn náà fẹ́ upgrade ara wọn. aṣọ fọ́fọ́fọ́ ní tí ìfọ́n. ẹni tí ó bá ti cooperate ikú ní èrè ẹ̀ṣẹ̀. kan bí báyìí sá. believe pé àwa bá ń ṣeré àbí.